الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته جمعني الله وإياكم في مستقر رحمته وجمعني الله وإياكم في دار رحمته نسأل الله تبارك وتعالى العفو والعافية فيما يستقبل وأما قد حصل الحمد لله أجنمك يعني na kokwa ehe inihu zulqada anato ohe oronya ini uroko murihi ini raye 1429 raya ka he tuwe cheche hile na ati urihina anatore yana ika ya anyi uh, e, first of uh, November 2008 ya sha jin wuta ya rufe kamar ẹnu ẹrẹ mẹka ọba mẹka ọmọdé sùpọnà wọtàhálà ọzọ àti ní ahẹkẹ ọ ní àfẹ rẹ ẹyìn ẹyìn bẹẹ ọbụla na oje udi istiqama oyi ọ̀rẹ́ mẹ́ta ní ìjẹ́ ẹ́ tẹ́lẹ̀ àìkánná ìkẹ́ àbò ọmọdé ó sì àwòrán mọ́nà ìka yára kàkí aṣẹ́dánlá ìdáhà ìdánlá ya mìíràn nìka ẹ̀yìn sẹ́nsẹ̀ni aná ìka ọ̀wọ́ hẹ́kẹ̀ tí ó sì yẹ ìlà ẹ̀rẹ̀ mọ́nyẹ náà hẹ́ àlọ́ aná wana huu ni la hayalihu almalul umbeni naika aheke anani la hayalihu allah anwataona sizoka anyi aluluhiya subhanahu wataala uluhiya oyo komoli tesukunya wayonya ankame dolo agwawo omuli ono subhanahu wataala oka shahida allahu annahu la ilaha illa hu omuli ono tobulindu kain sasanaho akeewon والملائكة وأولو العلم أتى ملائكة أنني مرد علم وأولو العلم أتى ملائكة أنني أويه قائما بالقسط بردن کا اشهد ان محمد رسول الله بردن کا محمد صلى الله عليه وآله وسلم انت نو انو تتوهي لمن تتوهي بهن وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون امرك ماتوا وان محمد صلى الله عليه وسلم ewu ni to ni bimbim abanahe bashiron wa na a asinu ni yalan wa nadhirun do are korono amma walakin akthara nas la ya'lamun awawaro enne ye ere odemunun iba waje nadhoro emun muhammad ay ka ni qur'an umma no go azaro ro ye upentu muhammad sallallahu alaihi wasallam o me jenu o me banin bezi itinyo kenis kenu báwo ni mo ní màá ní ọsọ nù bí ìdọ́ka àbí ìsọ́nà ìkàkà ìwà àmì ọ̀bí sọ́nà ìkọ̀ mo ní ìtì ẹ̀tẹ́ dọ́wọ́ sọ́nà ìkà ń tó mo sọ̀rọ̀ sẹ́lẹ̀m ọ̀dọ́ wìn dọ́wọ́ sọ́nà ìkàkà sọ́làbù sọ́ọ̀lì àbí kúmẹ́kúmẹ́ náírà màá ẹ̀kọ́ náà ẹ̀nà ẹ̀ka àkàwọ́ mẹ́yà ni. àyìn sọ́nà ìkà onímúrẹ́ ní kùrán nda ka ɔlɔ kunkun na ba ka yin ka e eh, yɛ wusa ka wɔnɔ lóye eh, agoke eye ne tso yɛ tɛ aabe tso yɛ tɛ ɔntu musalɔlɔhu alayhi wa alayhi wa sallam daa ka ayɛ waka ɔsɔnu sɔli yɛ dani anɔsɔnu yɛn anɔsɔnu yɛn kuma wàá mara yɛ sɔni yɛ sika akeka ɔni yɛ ayɛ kikiki ɔmɛ yɛ kikiki akɔlɔsɔnu kɔlɔ. أبوك أنتم صلى الله عليه وآله وسلم أوكا القرآن حجة لك وعليك إذا ناي القرآن إبن إبن ما في يوم القيامة إبن وإبن يبغى أبوك القرآن أبغى دوي يوم القيامة أنا كي أوني أبغى ما دوي هو القرآن ما تأكاكا منعته منعته النوم فشفيه فيه de qur'an ka aw do mori ka ma me ka so do swara do ko ete do ka me agwa wo mori ma do wan ka wa mo e wo ya gwa wa da da so qur'an mu koron an kuntum sallallahu alaihi wasallam me ka qur'an ko mi ye azakun ku anai e ka esa e kon ya ino e na ka ka qur'an non ana iterekeno ni iran ono kene asemo na nani wa ireni hadisi ye no na wasu fese mo ve tanausa doza dai ko an wa hatle so dase na kele so hono so achere tino pale aban hono so ama ha han ina no ona sete nyi na wa dai ke oburukutu ye a wa za na kíkà ọ̀nà ẹ̀yẹ́ mọ̀nà wèjì ní dáná ẹ̀wèjì ọ̀rọ̀ dáhùn sí nìka òkè wèjì ọ̀rọ̀ òkè wèjì ọ̀rọ̀ àwọn mìíràn lọ bẹ́ẹ̀ kọ́ mìíràn lánà àníbi ọ̀ka aka kúlù mùsùkìrín xọ́mùr òkúlù xọ́mùrín haram kàbísà náà mìíràn lọ àníbi kìjì ọ̀rọ̀ kúmọ̀ àbíkì haram ọ̀kẹ́ ni wọ́n yẹn adé jìrì ọ̀ kẹ́kẹ́ ní ọ̀kyẹ̀rẹ̀ kùrán wọ́n kẹfẹ́ mẹ́ ọ̀rùka ẹ̀wọ̀n ọ̀dùnà ní sọ́nyà ọ̀dùnà ní kùrán ọ̀kẹ́ èyí sọ́nyà ọ̀dùnà ní kùrán ọ̀nà ẹ̀yẹ tó ń lé ní quran bí èyí ó tó mú sọlá ọlẹ sọlá ọmọ mìíràn nìyẹn kuma ìjọba tó mú sọlá sọlá wọn náà sọlá yìí ká isa ina akụkọ ara edoji onye eze masị nkọrọ alfaza eze na mshiri ni ya ọka jalila ya uja bil muhazabi wanzila ko wala tabgiya na haifihi mutaha wala ija kare na doka yi da ukulu da ukulla qawlin eh da ukulla qawlin inda qawli muhammadin fama aminu fi dinihi ka mughamiri wele ti tudambidia ti dansuna ti sira sabe abola na kare kisoyi onto musallallahu alaihi wasallam le masala alma oka ضعوا كل قول عند قول محمد ọkà àbíjà kàákan tó múlò àkà ẹrẹ ẹna wà bàbá ni hàn ṣìrí ní àmà kan fa yẹni láyà ó jẹ àbẹ wọn zábẹ wọn zèlà ọrùn náà check. wọ́ka dọ̀wọ́ kúlù kọ́lìn ìndà kọ́lì muhammadin olùsílẹ̀ tuntun wọ́n yìí dọ̀wọ́ kúlù kọ́lìn ìndà kọ́lì muhammadin ọkà fama aminu fìdí nìyí kàmùgọ́ mìíràn ọkà ìsáná yìí ilẹ̀ yìí tó mú sọlọ rẹ sọlọ àwọn àka abirẹ náà wọ́n kà bá hàn sáńtì okùnrin kọ rẹ ilẹ̀ yìí tó mú yìí akọ ayẹsẹ mẹ ẹ̀yìn ọ̀nà náà kò nyẹ́ nyẹ́ ẹni tẹ́ ń rẹ̀ ẹni dúró ọdún kọlọ ndé ọdún náà sáyé kàmùgọ́ mìíràn ọdún náà dọ́ọ̀rẹ́ abẹ́ àwọ̀ ẹni dọ́ọ̀rẹ́ ni àníbi sọlọ lọ́wọ́ sọlọ about the money select and lot of it وشاق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد سيدا معنى كمان صلى الله عليه وسلم صلى أنتم هو صلى الله عليه وسلم أولا تدوكا ọ̀n tó múlò wíyẹn ní na mu ọ̀n tó múlò wíyẹn ló mẹtíró mu ọ̀n tó múlò náà sọ̀rọ̀ náà rí nàbẹ́ àwọ̀ iye èrò kíkà sí kọ̀ wíkà wọ́n èwe ìlú wọn tó múlò ìlú ọ wọ́n akọ̀yẹ́ ń lóko ọ̀n tó múlò kó lọ wọ́n á rí sáyọ̀ rí ọ̀n ọ. ọ̀n tó múlò mẹ́ ìgbé ni ẹni kọ́ ọ̀pọ̀ nyádà wọ́n apá iye ọ kàṣùnkà kámẹ́lì náà ọ̀kẹ́ antoni ma omi ntoni omi lórí jìkọ iná ọmọ àdúgbò dọ̀tọ̀ to kọ̀tù wàá tu yọ bíkọ ntoni lórí kàtà tu yìí ló tu yọ kẹ́nyà ọmọ ẹ̀gbọ́n kó sáyẹ̀nsì ọ̀kà sáyẹ̀nsì ọ̀rọ̀ àkàkẹ́. àwọn carbon dioxide h2o kó h2o plus co2 lóyìn hpo3 kó lóyìn carbonic acid so ẹkẹ eyín kẹwé ìhùndókù ní ìwé acid ẹkẹlẹ ju ẹyà rẹ ohun tó mọ ìṣọ lọlọ àwọn ẹsẹ lọ ọnàrà àkọsọ ọ̀nà dára ẹka ní h2o plus co2 dára tẹ̀lé wọn ohun tó mọ ìṣọ ní ìdáná ọmọ orí kò lè rà dé orí rà wàá ṣe question àwọn ṣe hydrocarbon or organic chemistry prove that àwọn

ọmọ àdìsá náà ìka wọ́n rí ata náà bọ́ọ̀ àdìsá náà ata náà dáwọ̀ mímu kùn wá kọ́ akọ́nyà yẹn wọ́n tó hùn mẹ́kọ́nyà yẹn wọ́n lẹ́yìn sọ́dọ̀ tó sọ́lá ẹ̀yìn náà tó hùn rí kúrò wọ́n mọ̀ pàrẹ̀tà wọn nù fẹ́tù sọ́nà kúrò ẹ̀mú abẹ́nidọ̀ wọ́n mi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sẹ̀ nínú aw sísá náà ìka a mọ̀ ọ́ bìnnà ikọ̀ ọ̀nù kàkẹ́ ashadu an la ilaha illallah wa anna muhammad rasulillah ọmọdé kí sahabi ní ridwanu lahale majumayi ẹ máa rí kóńtó múlò mẹrẹ bẹ́ẹ̀ àmà wọn kóńtó múlò mẹrẹ dé oyè wa dé èbùsè ọ̀nà ata òsè dẹ́ mẹ́. tọ́ anabi sallallahu alayhi wa sallam àwọn yẹ́rù máa ń tàn dáwà jẹ́nẹ́ sáàkà subhana lẹ́dí sàhárọ̀ na hádà ọmọkùnrin aláhùn mọ́kùnrin ní wàyí náà ilà rọ̀bìnà lámùkọ́lẹ́wọ̀n ẹ̀yà rẹ̀ yìí mọ́tò ayé ni ló wà láàyà tó ń lókìkì ní sọ́ọ̀kà bisimilah subhana lẹ́bi sàkọ́rọ̀ náà hàzà ọmọ akúnna lẹ́hùn kọ́lẹ́nì subhana lẹ́bi sàkọ́rọ̀ lẹ́nà hàzà ọ̀yìn ni ọ̀bí iṣẹ́ náà kẹ̀kẹ́ ọ̀nà máa ń tó sọ́ ní kọ̀mánì dọ́tọ̀ ọ̀dọ́rọ̀ yàtúrà ònú wàátù mọ́tò ònú. lẹ́yìn náà ilé arọ́bìnrin alamu kọ́lẹ́bùn ẹ̀yìn pẹ̀lú ntumi sọlọ ọsọlọ ọmọ ṣọka ìhẹ́ náà kàyẹ sábì ọ̀nà nǹka ọ̀gọ́mọ̀lá ìlú mẹ́ta sáàkọ̀ ya ntumi yẹ ṣọka dọ̀mọ̀ yìí wọ̀ yìí sàhábì ya náà na nílùú mẹ́ta dáàmà náà ẹ̀ka na yìí ọ̀yẹ́ kó àgbékẹ́ni ọ̀mọ́rí òòyì wa àìkọ́nù òòyì wa kẹta náà hẹ́ ẹsọ ní ntumi ya ní anyi bi ntu wọn ni pẹlú awu ọkye ọmọ ni cross zọn ọmọ ni tizọ dọmọ ni mu wọ dọ para hu zọ ntu wọn sọfún ọrọ ahọrọ hẹ sáà bi ni èyí tizọ dọmọ ni mu aka ọkye ọ cross na ẹnu ntu wọn ka ayikọ ọkye ọ cross yíyẹ ẹrọ kyi dà máa nyi ntu ayé ntu wọn ka ọrọ kàtó so agbọ̀wọ̀ yẹ bi ka ọmọ ìgbọ̀n náà ọ̀tá àlà àkáyẹ̀ká ìmẹ́rin فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا أذن يدون كونني مثل إيمان صحابة محمد صلى الله عليه وسلم أذن إيماني أصحابي مني أنا لا قايد أنا أرجو يا أخي إيماني نعم فوزن مرا نيوسن دون مرا يوم مريني لا شو مريني تجانن دوشن تومر صلى الله عليه وسلم تجانن lẹ́nu lè kọ́ wúwa lọ sáàsá dán inú wa ka àákọ́ tó mú ríkà dáhùn hìí àákọ́ tó mú ríkà dáhùn ríkà àyàwó ní hìí ọ̀bẹ kẹ́yìn náà dáwọ̀ ọmọdébọ̀nà wọ̀tàálá ọkọ̀ ìnáma mọ̀mínú alẹ́dínà ìdá fíkìrì lọ wọ́jìlẹ̀ kólógbò وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون أولئك من الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أمول بنا تعالى أذن دعو من نبرا هناك أجوا ذاك أمريكا بأنهم بما ندم وجوا هناك عليه أمري سبحانه وتعالى وإذا تليت عليهم آياته ayo muri yono ati yo muri yono je abashe yini nan zadatu imana bonni me kana nyoy da to noy ay da yo muri hin wa ala rabbihim yatawakkalu muri ne na shay turan agoka aya na kana ina su mukoro e ara nyi da bara na be da shay turu muri kana ha hun ni da bara na be ni muri ka alladhina salata ina wa haku salam ẹ̀rọ yà kọ́ kẹ́nẹ̀ ẹ̀ yà aṣọ ọ̀jẹ́ ìkọ́mọ̀tì sọ́lá ẹ̀yà sọ̀lọ̀ ikọ̀ jẹ́ tinuman táàmù kawakọ́ àlẹ́ àtàmì hẹ́yì àtìhà án kàmì kakọ́ lọ́ọ̀gọ́ wọ́n mọ̀ rọ̀gbọ̀kùn náà hùn yóò fi kún bẹ́ẹ̀ kí ìjọ náà mórí mẹ́wàá arìbì tó ní mórí mẹ́wàá iná náà ní dúró àhọ́rẹ́ tó sọ mórí dúró àhọ́rẹ́ tó ìnira ẹni ní ẹ ní ní ibi bẹ́ẹ̀ ní. lọ́mọ ɛzan nari ɛna bɛ buurun ɛzɛ ɛzan ɛwɔn na lahum darajatun inda rabbihim a nye wa ido mulhi udi udi bani ban udi ban ban wa maghfira ɛni e laani oyi jeebi ɛmun e wa jeebi wa maghfira tun rabbi wa rizqun karim ate aha ize ana ika ɔnyi bani bena odo mugumbani ezirka ya su shi ni wana na je nawe onye mahi mun wani an wani kuma ni kuwa mudo idza zikra allah wajilat qulubuhum wa idza tuliyat alaihim ayatuhu zadatuhu imana wa ala rabbihim yatawakkalun alladhina yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun so isa hidan mu ko fara mun ana so ta ko ayo ayi ni ni sai me kayo ni ni ìjà àjáyò mòrìyìn dáhìn sọ́dà tó náà ẹ̀ní dáhìn sọ́dà tó ní ìbàdàn ní dáhìn sọ́dà tó náà ẹ̀kẹ́ ní dáhìn sọ́dà tó ní brazil ní dáhìn sọ́dà tó ẹni àsúrẹ́ ní nàmì kẹ́nẹ̀ hún ní bòójì ní. الذين يقيمون الصلاة أن أن الصلاة يكوجين وما رزقناهم ينفقون إقامة الصلاة إيتاء الزكاة kuma wàhálà rọ́bì mi ẹ̀tẹ̀ wọ̀ kẹlóòn ẹ̀yìn náà wọn náà ṣá ìtúrò mi yẹn ní ẹ̀ máa ṣá ìtúrò sọ́sọ̀ tó àbísọ náà máa ń tó wá àbán bẹ́ẹ̀ mẹ́ka àwọn yóò mú ní ọ̀nà làǹtí náà ọ̀nà kátàkùtàkì wẹ́ẹ́rẹ́ yẹ kó àwọn yóò mú ní ayé ọ̀kú kátẹ́ wọn. wà ẹni kàmú ní wàá túrò ká àwọn ahí ìfọ́fà ọ̀rẹ́ ìhun náà wọ́n yóò mú ní ọ zakonu anyo jiha ọ ke tawakkul ọ ishe turmu na ko she turmu wala jiha ọ abika afa ajayo muhi en so da to ne wa aka ko mo ka e kula haje ne wa dire ke wena iza zukira allah aka ko mo ke ne wujilat qulubuhum en mai ne wana daga hin duka an amuri aka hin nan akwa akomori ka aurika ẹ̀sẹ̀nyá ọ̀rọ̀ náà kò kúrú kàrà kò mórí kà lọ́kà náà wọ́ àwọn mórí kò àwọ̀ ẹ̀ka ó mórí wa tó orí mi ọ̀n tó wà rẹ̀ and kùmà àwọn mórí wọn kọ̀ náà dọ́yẹ̀ subhanahu wa ta'ala. kàrí takwa náà nà wọ́n hẹ́ mórí wọn náà sheikh al-islam ibn taymiya rahmahullah ọkà atakwa an taj'al bainaka wa bain azabillahi wiqaya ọkùnrin náà takwa àwọn hẹ́ mórí ọ̀nà òka àbíká wà tóró wọn àbíká wà mú guwa ànyí tún mẹ̀jẹ̀ yẹn náà ká oguwa ọ̀bì n'aka ní òròyé mọ́rí yìí ọ̀yí tóró wọn tún n'aka ní òròyé mọ́rí yìí lọ́wọ́ ewa muguwa ina kami ẹ̀wà tóró mọ́rí yìí lọ́wọ́ ẹ̀wà tóró mọ́rí ọ̀rọ̀ náà ìjákọ̀ lọ́kàmá ọ̀nyi ṣẹlẹ̀ tiẹ̀ náà ọ̀nyi dẹ̀ẹ̀ náà xọ́fù jẹ̀lí عمل بالتنزيل رضا بالقليل والاستعداد ليوم رهيب هكا أضافي أبدا ممولي نايكا أنو تيتوامون ويجمعن كما دومك واسفني تيتوامك عمل بالتنزيل رضا بالقليل أي تيانو عني أي أبنيتو أهو asule koyi wal istidad li yawm rahim duwe tinyewu di ekon wa se wa ndo mo so were odo tinyewu ye kon wa se wa ndo ni so me do onye rido bil qalil e ichi onye do owo then o ichi ona wa anyi do owo so ko we it what do any amal bi tanzil do se re mo ni ko kuma asanan ayago sai ga wannan khawful jalil ne ya mu ni ani mai kai mu ana ka shaykhul islam bin taymiyyah mai tawahan rahmatullah alayhi eh sahabi ni walika umaroro ẹni ẹra masoworika ẹni ẹsẹ mẹnẹ jìjì ẹni onye mahimbo ni subhanahu wa ta'ala anabumatu mẹnẹ ìhìn mahimbo ni nọ lórí ka ɛnenyi ɔyɛ katɔwde nankyɛn ɛnenyi ɔyɛ katɔwde ɛne hanom ɛnenyi ɔyɛ katɔwde ɛne ɔsɛnɛgya ana ɛne ɔyɛ nanyi ɛyɛsɔ ɛdɛ ɛdɛ ɔmɔni subhanahu wa ta'ala ɛɛ eh, sɛyidina ɔmar radiyallahu anhu wɔle aapitɔfa nira ɛtakɔ zanwɔ ehim a ah, gisa ɛrɛ kama ato ra ɛdɔka ɛyɛ ɛrɛ tu. ìsọ̀nà ẹ̀wọ̀n ní gàátà jẹ́ nìrẹ̀ ká wá ó yẹ kẹ́ni ló àṣọ rẹ̀ ní òyì tù ú sẹ́ni àgọ́ tọkọ àánú ní ọ òní ọ̀nà ọ̀dọ́ ìjà ọ̀kà kan náà rí dá bọ́ọ̀lù wa rẹ̀ ọ̀kà kan ní ìgbó oyin ní èyí dáhùn wọ́n pọ̀ onye ni kuma nọ ina mu abi kuma kuni ana ke man kama dana bore ana ne o ne nya muri wa ko wa nya ho muri azoro ro e ko go banyo e go banyo da sabi ni din ni na nya on da e takwa enen takwa on to bar sallallahu alaihi wasallam o ri ti fatima o yi le na shoro an agu ka mu muri e ti e ke ee ya na anyị ụwa asabi ụwa ahịa nọrọ ahịa onye nene anyị sahabi banyo nya anar julaybi radiyallahu anhu julaybi asahabi ni agụwo mụ nyere mee e wọrọ n'arọ zozo ọrụ mụ zozo ya na tehi ndekọrọ زميم فرقة وايفا كنان هنا هو an ugly creation أو ما كفو رضي الله عنه وأرضاه إذ كانوا ينيروا لنا ذاك آه الحمد لله عليهم كميسي يا ممين ọgbà lẹ́nu ọ̀rọ̀ kan náà bí ẹ̀ tí kò lóde lóka ẹ̀lẹ́rẹ̀ yọ̀ ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀dá ẹ̀rọ gbogbo mi súnmọ́ àbá màá lórí tó ń tó ń sọ̀rọ̀ bá wà lẹ́yìn ọ̀hún sọ́nù dọ́ka wéèrè àníbùwà kàkà ọ̀zọ́ ńlẹ́kọ́ islam bó ti tún ṣẹ̀yìn dín àkọ́nyẹ́ náà ẹ̀mẹ́ ẹ̀rẹ́ iná jẹ́nu hóró ẹ̀yìn dáa níbi kan náà àní ní iṣẹ́ ọ̀nà ẹ̀dùn yẹn rìn àní ní ilé kò tù àtẹ̀rẹ̀mítọ́ ka àárọ̀ náà ní sísú ìlẹ̀kọ́ ní mmanányé ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbi ká tọ̀ ìṣọ́ àláwọ̀ nakora mu dua o muri osi wa shahidi ama we yi zikawa nyo ne ne hono doka hin da ne bi yola nka na nyo nka ne ro ka kam ka so ne ga o ado ti lo jo no assalamu alaikum wa rahmatullah wa alaikum assalam wa rahmatullah ana no mi on to mu to ne ne eh on to mu to wen ahlan wa sahlan bik tafaddal majuran mashkura wa nwee ike na ewabara nne ehi bisa enwe ehi re ọntụ omori ọnụ ntụ omori tụrụ ọkụ azụ ebe ọ na nwee ehi ọntụ omori tụzọtụ aka mma na ịga mụ <laughs> abụ ya keka ya mishi ya mishi ana ẹ̀kọ́ ní orílẹ̀ ọ̀dọ́ ọ̀sọ́ ní gómìnà rọ́dí ọlá wọn fọ àdọ́ lọ́kọ̀ ní gómìnà ní ọ̀rọ̀ sọ́nù tọ́ agada adáyẹ̀rẹ́ àná ẹ̀hẹ́ nyìlẹ̀ ìkẹ́ wá bẹ́ẹ̀ o a ń kí ní yàkọ̀ tuntun wà nù wọ́tò ìmọ̀ ẹ̀rẹ́ ìmọ̀ yẹ́nyọ̀ kákẹ́ ẹ̀ ṣe dáa atọ adị onye onye nika ụwa wa asị nwa otu nere yi ndị anyị kụzi ya ọya adọkọ na nọ na jini ya ya ka akpụ n'ike ọdọ ọdọ ọnyọ wee kere ọta ma ndụ jelebi bụrụ dị ụlọ anụ ọsọ na ya akụ ndị ụjọ na kwete n'ụka ada mma ise ọ na-ana nụ aka anyị ọka nre nụ ọ na-aka so atai ke wata ni wohin ni ne ile wurin da do eh me yin zan na raj me do ka subhanallah aka ya umma wa ya abata ataruddani min amri rasulillah kuma he onyam ma ya wadam on tumure to ya do ko adure na wari man ni ile yin tumure ni ko adure wari man ni awre mana ka mu yara ka tin qur'an ka wa ma kana lil mu'minin wala mu'mina إذا قضى الله ورسوله أمرا أن يكون لكم الخيرة من أمرهم ka ẹ wọlé ọdún náà dọ́wọ́ ní ní àtúnú nọrọ kìjọ́ mórí ọ̀rọ̀ tó náà ẹ̀rọ àkàkà ọ̀dọ̀ náà ọ̀kàrí ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ náà ka wọ́n akọ ẹ̀yìn náà ànyìn wọn náà. tọ́ dọ́kà tọ́ àyìn náà yẹ ká ẹ̀mí ọkọ̀ ọ̀nà ọ̀dọ̀ adam ní ilé nìka ẹ̀mọ́ náà sọ̀rọ̀ nǹkan nítorí tó mórí tó. رضي الله عنهم وارضاه yóò jẹ́ ìbánu kún ní ọ̀rẹ́ ní tí ni wọ́n ka ìṣe àbá ọ̀tàálá ọ̀nà àtọ̀ ẹ̀yìn àhùn ó nana àtọ̀ kayan aure ecolak zafari okúbáàgì tó bá lọ àwọ̀ ìtọ̀ ẹ̀sà hídàn lọ́nà. na na tɛ nya he dɔn kura tɛ ɔn na kyimɛ kɛ han ka ana ɔmɔ mɛ a n'o de da wa na ka asalatu haya ala jihad asalatu jami'a haya ala jihad wa ka ka salatu jami'a in mun tumu ri hanyi re na mɛ ne ko sala ka ko fa da ka ɔyɔn rohɔ bɛ hun de ka fɛ go na kusala ɔ banya na fɛntin ɔ ka wanyere e jihad haya lọjọrọ kìí máa wà lọkọ ọ sọrí ẹkẹ náà náà kò rẹ ọmọ rẹ ìjọ òkútu ní ìdá lọba lọla ògbó ọrọ náà kọ mọ ọhọ kára wà á mà ní ní ọ̀rẹ́ làbá ìtí àhẹ́ràn náà kìí lọ́nà kó àtọ́ ọ̀hẹ́ ọ̀hẹ́ pàhínà bàbá lọ́ọ̀hẹ́ ọ̀ lọ́tọ̀ ọ̀wọ̀ ìfúru lọ ọ̀hẹ́ dọ́nyìn ọ̀nyẹ ọ̀mẹ̀gẹ́ wọn tẹ̀wọ́n àwọn rẹ̀ rẹ̀ on mere kono yeran da ko ko dawo to muni ne ndo to do muni yen kabi anni hidi zo ko kono non ehe ono iba ara ona se ga ba bo e yin fa mu agboto no kene abanni hizo no man no ene ho ne ade kina jani na no agbo kono non no radiyallahu anhu arda ili kujajeni معكم عمين دا بوان دا كأل أمم مجورون ويلي نوت أنتم صلى الله عليه وسلم أو إذا أتاكم من ترضونه دينه وخلقه فزوجوه إن لم تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض أنتم صلى الله عليه وسلم كي جاء راني أولي نريتو أنا إكا أهي كان أولي بلانو موي أبا أنتم ريشي بلاتون ọ̀rọ̀ yẹn ọdọ ọnyá ìkọ̀kọ̀ kí ó yin bìlà ọ èkó ẹ̀yà ọ̀dọ́kọ̀ náà ahọ́n ní bìlú dìbò àná àsọ́sọ́ bìlà ẹ̀yà àwọn ọ̀rọ̀ àyíká ní bọ́ọ̀lù sọ́la kó ìtumì ẹ̀dọ́ ọ̀rọ̀ ẹ̀rọ dọ́ka ẹ̀ẹ́n sìnì ìwù sẹ́dí sọ ewì náà ọ̀nyá àrùbọ̀tọ̀ àgókọ̀ náà wọ́wọ́ náà dọ́ọ̀bà rẹ̀ òyìnbó ìjà àrùbọ̀tọ̀ náà ó sọ bẹ̀rẹ̀ ìwé kọ̀ ọ̀rọ̀ mọ́ náà àjà rẹ̀ sọ ọ́ bẹ̀dọ̀ ní bìlà àníbi kan máa ń tọ́ dọ́wọ́nahu dínàhu wọ̀hólùkọ́hu fẹ́fẹ́ wíjú. àní ìjẹ́ náà ìkọ̀ ọ̀nà tó múrí ọ̀gẹ́ radiyallahu anha onye na otu tuntu mu ka melo na onye na ise me ma dawera ande bu ko anya ke we nyibira na nyibira ko yo na nyu mu bi ka ka to aa wee ro na onye koko chenji te na bịara ka akọrọ na dat na e na do na ịma na bẹ́ẹ̀ ni ìrànà ọ̀rọ̀ ìlú èkì kò nyákẹ́ ní ẹ̀rọ̀dà àbọ̀ ìrẹ̀ ilé ìṣẹ́ àgbébù ẹnu àbọ̀yìn náà kò sí tẹ̀lé ìjọ ní wọn so ní bí ìdọ́rọ̀ àyàn ìmọ̀ àkàrẹ́ yà ń yẹ́ dà fẹ́ kò jùlọ bí ìrìnà ìjà náà ẹ̀wọ̀ ẹ̀rọ kẹ́nẹ̀ léyìí àwọn ọ̀rọ̀ dáàrí déyìí wọn la tàṣàbánà lẹ́yìn náà kútu ló fi sẹ́gẹ́rì lára wáàd bal àhíyá ìndà rọ́bìhìm yorùbá kùn fàrihìn nàbí máa àtàkùn lọ́hùn fọ́dùlẹ̀. radiyallahu anhum wa ardahum ehin nan janna are sai dan wa yastabshiruna bil ladina dana idana wa jana me dana ka me wa benni me wa benni agro ko e kwere gabe oigoro e na ko na ko e takwa eh hmm abero anyi ثابت ابن ابراهيم رحمه الله عليه sabit ibn ibrahim ini tabi'un oyan alayhi rahmatullah anadin unwa kwa fada kinoni tukwe amo nika yeri example anwa hiyo mulhi ene ene ni mwana ndiye rai dele ide wane enwe ene otu do kata do sesu usulul fikhi we ad-darurat tuzibu al-mahzurat innamal a'malu binniyat nka alo alo muliyat arúgbó mo ní èlé ní lọ́sẹ̀ ọmọ àkọ́dọ́ ìwọ ní ọjọ́ apple fire this apple ọ̀nù lọ́jọ́ ní adọ́rọ̀ ọ̀nù ọ̀rọ̀ ìlú kẹ́sì rẹ̀ dọ́kà subhanallah ntòmù sallallahu alayhi wa sallam ọ̀ka ayu lahmin nabata fil haram fanaru awla biha ọpẹ́wọ́n ọpẹ́wọ́n náà kàkà ìfẹ́ náà rẹ̀ dọ́pẹ́wọ́n náà rẹ̀ ẹni ọpẹ́wọ́n náà rẹ̀ ìfẹ́ ọ̀rẹ́ ìwé ni wọn dá ìkẹ́ uye náà námẹ́tì ni wọn ọ̀ ìsọ́nù rẹ̀ dọ́wọ́ ẹni haram ọ̀rẹ́ rẹ̀ nù.

wagwanuwa wagoneru suka mai oke mana a riyan ce bai umarnar duma ta mai hadisi nan nok awon to ina ne wani da ime ke nan da mara yin wudo kama jiri ma an yi zuci ne yana ka ogoyaru onye na ọrụ zama ogoyaru bẹrẹ ogun ni bẹrẹ ogun tẹ na ẹka ọmọkọ bá nyọ sẹ ọwọ náà kọma àfa náà ọ̀nà rẹ̀ dẹ̀ ẹ́ jẹ́ jẹ́. وارد اینجا دامن اجیو ثابت ابن ابراهيم عليه رحمة الله اور تے پر وائس نے نیرے اینے مہو مہو اکما کدی اینیاں اینے دو نا اتو دے کا کہا اما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه اذا هي نوبيا اي لين نبا جو دو مريد ان يدفند لنون وذلك يوم عسير أه؟ يوم يكون لله رب العالمين so ilẹ̀ inú lórí fóorún ọkà tọ́ máa na nyọ ọ̀rọ̀nà ka ọ̀nìyà ọ̀nìyà ọ̀rì dàmú ní wọn na nyọ ọ̀nà ní wọn sì jí kò yín náà ní wọn tọ́ mẹ́yìn yọ̀ dòmò nìyí ẹ̀ ọ̀nà ẹ̀dá ka ayà ọ̀dọ́ kọ̀ akwai zikiri a ta ne da ba zaka nam astagfirullah astagfirullah ina ka ni bi ayo ta wallahi akwai ta e bora na wenye ikare di yodu yare nyenye ne men wa ki yolu hmm falyadhaku qalilan liyabku kathiran odi ni se du a tu sini godo atemure roro wa wa wa ri apa bala sato wodo ri on e wol no jewi wallahi wa mastagfirullah ni ya besama ọ̀nà ọ̀nà àdọ́rọ̀ kìí ní ọmọ ìkìyàmà telling you wọ́n mú ọ̀bẹ ọmọ ìkìyàmà dáa kẹsẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ká sọ́ni ọ̀dọ́ ọ̀dọ́ ká abúlé lọ́nà kò nìyẹn àṣẹ ọ̀nà àná ẹ̀yìn fẹ́ náà ẹ̀yìn fẹ́ náà bàbá yín oríṣi ọ̀tá rẹ̀ nù àbí ọ̀dọ́ níbi àkànníkà àtàdúró na mẹnìmọ́fúrẹ́ wọ́n náà wọ́n ní sí ekú ìdánilẹ́kù ni dáṣàbí náà mà ń la dèrò hamaláhù wàlá wàlá ọ̀nà ọ̀nà ìka ẹ̀yìn ọ̀bẹ àwọn ọ̀nà bẹ̀ tẹ̀rẹ̀ tọ́lá àwọn ọ̀nà kọ̀ ẹ̀tẹ̀rẹ̀ àbúkọ àwọn ọ̀nà mẹ̀tẹ̀rẹ̀ àmà wàlákin kọ̀ ṣẹ́tọ̀ mahala wà sáfà kàdá mahala wà dọ́rọ̀ mahala ọ̀sán nọ́n ọ̀ ànyẹ ọ̀sán nọ́n ọ̀ wọ̀ ráyẹ́n ọ̀ kọ̀lọ́hóyẹ́n ọ̀ mẹsàfàrìnẹ́n yọmọ kìyàmà dọ̀ọ̀dọ̀ àbẹ́ ọmọ àni mímọ́ dọ́ mọ́lì sàbẹ́ ọ suwèsì kẹwàá dọ́ka àbáwọn méjì sùtà làkọ́wọn ẹ̀ ọkùnrin kọ́rọ́ náà wà yẹn ọ̀sán sọ́lá ìrẹ̀dà kásáré ló wà ọ̀ ọmọdé àárín yìí. àbẹ́fẹ́ náà kúrò àṣọ nǹkan méjì kan. ara àkọ́ àbọ̀ ìdẹ́nu lè zùtà dáadáa ayé rẹ̀ láì kí sáà kọ́mẹ̀ ọ̀nà náírà àdá àwọn ti ka túùsì kà mẹ́ ọ̀nà ìdí náà dáa kẹ́lẹ́ ẹ̀kọ́ yẹn wáyé sáà mẹ́. àbíbíà náà yà ni mẹ́ka wọn nira dáadọ́ dáa sí náà dọ́nù kó àná àdìyànà láì kí sáà kọ́ ọ̀nà ọ̀nà tó ń ewu fi sọ́là fáìn níní àbúrò kúkú nínú afọ́là hó ìmá ní hẹ́ wọn àwọn wọn orí ní hẹ́ wọn èyí ká àní sẹ́wọ́ kí kí ní hẹ́ ní yọ mọ̀ kíyàmù. sọ̀rọ̀ àáyè ẹbí rẹ̀ ń nítorí yọ mọ̀ kíyàmù rẹ̀ mu kọ́n apple kẹ́ni ọ̀rìn yọ mọ̀ kíyàmù rẹ̀ ní kákọ́ kẹ́ àbútúṣe ní yọ mọ̀ yẹn ní àfẹ́yọ̀rọ̀ èkútúṣe ní yọ mọ̀ yẹn ní wáyé sọ̀rọ̀ ní kó àṣírí ẹkùn wọ́dọ̀ wà rọrùn iná pòlẹ̀ jẹjẹ láàrínláà ilẹ̀ àpòlẹ̀ jẹjẹ bá sẹ́yìn lincoln náà nọ yẹn mọ̀ ẹnẹ na ẹnẹ náà gbòòrò náà náà ọ tí lọ dọ́ka mọ́nà fígà wọn ní àrùn náà àwọn èrò ìjọ ní lọ dọ́ka sọlọ́mù aleikum dídá nǹkọ́ aleikum sọlọ́mù ahàn ń nà ọ̀dà àti akọ́nyìn ká lògùn wọ́ọ̀rù nípa àwọn èyí ló ń wọlé nínú ìdùkà ìṣọ́lá ọ̀dà ìyẹ̀wò rẹ̀ ọ̀dà. lọ́sìn náà ó sì ń ka àárín náà yàn ó jẹ́ náà zó ìjà ni ó ní ẹ̀rẹ́ nù anamijuwa na anamijuwa ni ɛfɛ yeye na no ɛwɔ no nitu ɔka yɛ wa yɛn dɔkɔ ɔno yɛn eya nakɔ no egu ɔno wɛrɛ te haram ana ɔno ne ɔno no ɔyɛ ma ne hitu ɔno dan hore mu ɛyɛ wagye no ɔno nakɔ no egu ɔno na ɔma ke haram ɔno ɔsɛ mu zikiri na kokoro an ɔba na haram ɔno ɔba nakɔ ɔmo mi na abis bɛ a woju ɛna bɛtɛ no ɛhɛ ɛkɔsi mu na ohine na ama na kakɔ oguru gu so na ohine mmọnụ ahụ ka anyị chusi n'aka ni gurugu ọ nọrọ ịta kwa abe otu mụ na-asa bi na-eme ka ya oyi ọnụ onye dọmọrọ na imamu abu hanifa ọnọdụ abu hanifa ti numan ibn sabit ibn ibrahim alayhi rahmatullah oyi ni ma nọrọ imamu abu hanifa ọnụ ikwu akwụkwọ Imam abu hanifa ni enwezin aza azadama ibọ na ama ịnenwu

nọkà mubarak wọn náà rẹ ìdáwọ ahọ oromi bámu oromi púùrù bámu àtàwọn azú ẹ máa ṣe máṣe ní ọfà ní ọjọ wọn mẹrẹ nù lọnà ha bẹ nánà rẹ jẹ olékì wá báwọ ẹ nyẹrẹ nánà rẹ jẹ olékì wá báwọ ẹ nyẹrẹ lọnà dọkà mubarak ẹ wọn rẹ mú ojú dídú rẹ àmì níbi ojú dídú kò ṣe fún ọmọ dọwọ báyẹ iye ní hinẹ iye náà nyẹrẹ lọkọ wàláhì ọmọ mi rẹ yóò wú ọmọ rẹ ụka na ezi ezi ka aka ma ji ohu dị anyị ananyere enenye ọnụ ọyị ka anyị ụda ọnụ ọyị zụgharị daa àwọn ọ̀dà ẹ̀wọ̀n náà wíwà kó èdè kọ̀ sùn ọ̀sùn dọ̀kọ̀ wọ́n sùn. anasa àǹtẹ̀dùsọ̀ dọ̀kà hó wàá zokò hóm mìíní hẹ́sù láyà àtàsè ìlú èyí ṣe irú omolisi ọ rẹ̀ ni. ọ̀ọ́yẹ̀ ni hìnnì ọ̀ọ́yẹ̀ náà nyẹ̀rẹ̀ ọ̀nà mẹ́kọ̀ ya yẹn. <laughs> adan na rufuru ehe adan nan ona nyike pedeke u dumo shamba ngo ngo han nyike yan so ngere mo bi uja no nyamo hipodaki o nyamo ho mo ri yan e ma jine no de isha ona sho ga mi ona kwa hawa mubarak zika sure tini uja no na bo za kono so bo ne no ze ga ndoka ndoka wele jahiliya ni mushrikin ni ene manyo ne ewe onon adan wumnoi onyane wolonon alna amege oyo suma kako adola ono nyoda me ami ewa eme ogatne kura esi zike no nyone eden nyo kama kweli yahudi ni enu na nyo na nyeke eke ikene ujelo bankene don nyeke then aweli nasara an bobo ema na dulola òun náà dàrú rẹ̀ lẹ́ka àmà ànníbi rẹ̀ aláhi sọlọ́tù wọ̀sálà lọ́nìka aláìka bí záàtì dín yà nyà nà nyà hẹ̀kẹ́. adáyé ní orí mu bọ́ àràkùkù ọ̀nọ́rẹ́ nuhu bin mariam oore bọ́ àràkùkù dọ́kà wọlé ọ̀nà ilé yàn ọ̀nà òkà akúnyẹ́ náà òkú níbi àná nà ẹ̀rọ ọ̀nà ọ̀sọ́gbà ina na ya mu yana abdullahi mubarak alaihi rahmatullah ẹ̀rẹ́n ẹ̀n àákàrẹ́ ẹ̀ ní lórí eré àrọ̀rọ̀ náà ẹ̀ka ẹ̀ àmọ̀jẹ̀ oníwẹ̀ ní orókè eré àbọ̀yẹ̀bàní sẹ́ni àbúrúkà ẹ̀ ní wọ́n ní mo rí iná ẹ̀ ní àwọn ọmọ orí ẹ̀sìn kẹ́hẹ́ ní ẹ̀tẹ́ ni. lórí ìdíkà àwọn ọmọ orí ọ̀nà yà á yan iná àbẹ̀rẹ̀ wọ́n á yan ọmọ orí iná àbẹ̀rẹ̀ bíi kí domo mu ta dɔn ne jì í pé o ɛnna abirɛ wɔmɔ ni yɛ takilaha yɛ jɛ alahu maharaja ewa nyɛ wɔn mo ni da dɔw ka kɛ yɛ jɛ ala dɔw ka ka wa yɛ rukku min hɛn so la yɛ taso ewa nyɛ wɔn mo ni waasa yɛ bɛ kɛ na waasa yɛ dɔn ama yɛ kaa kɛ no kata wa holi ka linsanu dɔɔyifa pɛrɛ ne nɛ nɛ zɛ bi an kun bɛ wazan alayhi wa rahmatulahi jami'an anyi sahabi nyanare muhammad almiski eh tabiyaru anare muhammad almiski yaba miski niko itriana himisk ake muhammad ananyi itriana himisk muhammad almiski ẹlẹ́ni ọ̀sùn rà ẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pòlì ìdọ́nyà ní serious ní pòlì ẹ̀nu lọ́nà àgọ́ra ẹ̀ ọ̀hún.

onwe ike n'edogozi pii dọkwụsala m ọrụ akwụsala abụọ ozi kwebachire ọ bụ tese eta na-ezi ya ma ụjọ náà kwụrụ gị na ọmụrụ ome enye ọna ma na ahụ kọrọ otu ahụ ọnụ mgbe ọrụ si ụlọ ya wụ dọnwa abịanya muhammad al-miski dọka ẹ̀dà kàmánù azọ́n rẹ̀ wájú ni wọn ò ní sẹ́nu kọ́ mi. wọn dà mí kìlọ̀ rò poro ká ọ̀nà rò fásitì kọ́tọ́ mi. àná ọ̀gbìn onye mmanụ mụ bọsụ anọ na-ere nwanne oru ja n'ọbịa ya. ilé ìfẹ́ wọn náà bá ń. tọ ọbẹ̀ mìíràn wọ̀ wọ́n kọ́lé ìsánú dọ̀ ẹ̀fẹ̀ kọ́ńtò ń bọ̀ kàkà wọ́n má tó kúrò wọ́n wà lẹ́yìn. tí wọ́n náà sọ kátà ọ̀rọ̀ mẹ́yìn rẹ̀ abẹ́ لا يكلف الله نفسا إلا وسعها إيه اتقوا الله حق تقاته فاتقوا الله ما استطعتم أدعى بيننا به المحمد المسكي دوكا تو لأنه ودوكا يسمع لأمي أعلن أمي سون سيهي كي هوا جنوه نرسل إلى أولين نرسل إلى أولين محمد المسكي دوكا دوما نجوه مشهر ìhẹ̀rẹ̀ bá máa ń gbà sáà bàbà everywhere that the que is